ìgbà náà ni a parí Allahu akbar Allahu akbar níbẹ̀ làwa máa ń ṣe báyìí táwa máa ń ṣe ni pé lẹ́yìn sọ̀láàtù zuhur lọ́jọ́ ọdún àtijọ́ kejì ọdún àtijọ́ kẹta ọdún ìjọ kẹrin ọdún lẹ́yìn asiri ètò ọ̀pọ̀lọpọ̀ ń ṣe nítorí pé òní mádàbù ìmáàmù Malik ṣùgbọ́n eléyìí tá a wí ń lọ tẹ̀wọ̀n pé gbogbo etí àwọn èèyàn ń ṣe yẹn ó wá lọ́dọ̀ àwọn sàábẹ̀ ni ó wá lọ́dọ̀ àwọn sàábẹ̀ ṣùgbọ́n eléyìí wọ́n fi tì sọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam àjẹpẹ́tà bá ti parí sọ̀látìl fẹ́jìr níjọ́ àràfà láti máa ṣe bẹ́ẹ̀ ẹyọ kan náà láwì allahu akbar allahu akbar allahu akbar la ilaha illallah allahu akbar allahu akbar walillahil hamd ọ̀tàn Ese pé ìmáàmù ó wí àwọn èèyàn máa dáhùn bọ̀tì ìmáàmù lè wí kó gbóhùn sókè lọ́nà táwọn èèyàn náà fi mà torí pé ìgbàgbé wà ìmáàmù gan ti gbàgbé gbà mí ó lè jẹ́ kọ́kanu jama ní ọlọ́ ni ìmáàmù náà fi rántí so ká fọwọ́ wẹwọ́ lọ́wọ́ fi mà so ṣùgbọ́n kò ní máa wí káwọn èèyàn máa dáhùn so eléyìí jẹ́ oríṣi kan nínú bá a ti lè wí oríṣi kejì ẹ̀rí pé tá a wí yẹn ní ìsìn Allahu akbar níbẹ̀rẹ̀ rẹ̀ ètò tẹ̀lé ńkọ́ tọ ẹlẹ́ẹ̀kejì allahu akbar allahu akbar allahu akbar la ilaha illallah allahu akbar allahu akbar allahu akbar walillahil hamd allahu akbar mélòó mélòó tọ oríṣi kẹta. الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد ملو ملو تو أوريس متى توان يعني قاني لا إله إلا الله ولله الحمد هو منتو àmọ́ mọ Allahu akbar láti máa ṣe Allahu akbar Allahu akbar Allahu akbar. ọ̀nà ti ṣe kínni o ti ṣe takbir ẹni tó bá ti ṣe takbir o ti tó. so eléyìí túmọ̀ sí pé ohun tá a máa ṣe nù eléyìí jẹ́ òpin àlàyé eléyìí ti al-imam ibn al-qayyim rahimahullah tó mú wá fún wa nípa salatul eidain. so a sì dúpẹ́ fọlọ́n tí ọlọ́wọ́n bá ó náà ká ní ọdún tiwa téèyàn bá ti ní téèyàn tó sì jẹ́ pọ́lọ́wọ́n bá ló ṣe fún yàn sọyẹ kó tó yàn àbí ọyẹ kó tó yàn ọyẹ kó tó yàn so ọlọ́run bá kó gbà fún ẹ tó bá níbi èrè kò sí. فاتقوا الله فاتقوا الله ما استطعتم àwọn ọ̀rọ̀ pé ọjọ́ iná sí ọjọ́ mọ́ ọkọ aya méjèèjì ọ̀tá kúra wọn aya méjèèjì kọ̀tá kúra wọn aya alákọ̀ọ́kọ́ ọlọ́wọ́n bá sọ pé ayọ̀ lẹ́dínà amúnú takùlọ́ àkọ́tù kọ́ọ̀tẹ̀ wala tamutunna illa wa antum muslimun ẹ̀yin olùgbàgbọ́ òdodo ẹ bẹ̀rù ọlọ́wọ́n bá pápá bíbẹ̀rù rẹ̀ ẹ rẹ̀ nípa pápá pípáyà rẹ̀ ẹ sì gbà láti kú àyàfi nípò pé ẹ mùsùlùmí. àyà kan sọ pé fattaqullaha mastata'tum ẹ páyà ọlọ́run ló di wọn abẹ́ ẹ̀sẹ̀ lágbára ma lagbara àwọn rárárárá tẹ̀lifí àyà alákọ̀ọ́kọ́ àti àyà alákọ̀ọ́kọ́ àtẹ́lẹ̀ kejì gbogbo méjèèjì kò sí kanú rẹ̀ tọ́lọ̀ ti pa wá láti ká ti dá lè sí nítorí pé ọlọ́run ìyẹn ni pé ló di wọn bó ṣe lágbára mọ́ torókọ́ náà sọ pé kọ́ páyọ̀ òun nípa apá pípáyọ̀ òun tayọ bó ṣe lágbára mọ́ tó gbogbo ẹ̀ náà ń túmọ̀ sí pé páyọ̀ ọlọ́run nípa apá pípáyà rẹ̀ ló di wọn bó ṣe lágbára mọ́ torí kọ́ lọ́n mọ̀ pé ó lágbára láti páyọ̀ òun nípa apá pípáyọ̀ òun eléyẹn náà sì ló di wọn bó ṣe lágbára mọ́ irú ṣòkòtò wo bẹ́ẹ̀ni oníṣẹ́yàn lè sàlùwàlá nígbà tí èèyàn wọ trọ́sà lásán tí èèyàn wọ nǹkan kan sókè bẹ́ẹ̀ni kọ́dọ̀ lè sàlùwàlá láì wọ pátá kò sí tó burú mẹ́ láti rí i pé ọwọ́ rẹ̀ ọ̀kan bẹ̀rẹ̀ nígbà tó bá parí àlùwàlá pọ̀ wẹ̀ lé ìjẹ́bù sí i. ọ̀bẹ̀ni mo náà sábà ẹnìkan béèrè lónìí ó ní ní kàm àwọn tó ń sẹ́nu àìsàn pé ìmáàmù kan nínú àwọn tó ń sẹ́nu láti bá wọn ọkàn yọ táwọn sọ láti lọ ìṣe àlànà ni singlet singlet alápá kékeré yẹn tí máa lókun létí ká o ìlọ́kà wọ̀ lọ́ba bọ́ wájú wọ́n ní ẹ̀sìn kọ́mà wọ́n gbà náà parí sọ́lá àwọn àtàkùn bí àbá ló èwo lélẹ̀ ẹ̀yìn tàbí ẹ̀ abẹ́ wà òkú ọ̀sẹ̀ yóò ní ìdíbànú sọ̀lá àtúnlá sọ pé ẹ̀yìn ọkùnrin kan láyò sọ́ọ̀lù lè tẹ́wọ̀ bẹ̀rẹ̀ wáhì lẹ́yìn tààlẹ́ àtẹ́kẹ̀yẹ mi ń sọ ṣẹ́yìn ẹ̀ gbọ́dọ̀ ti sọ láti nínú sọ sí ẹ̀wù yẹn tí nǹkan kan náà rẹ̀ ò sí léjìká yín. tó síngíláàtì yìí okùn rẹ̀ sì wà léjìká òun kò sí ẹni tó tún kù. aláwọ̀ àtọ̀ bẹ́ẹ̀ ni kẹ́ bó ti ṣe ṣe nǹkan kan nínú ẹ̀wù tó wọ̀ ọ́ wà léjìká rẹ̀ ṣùgbọ́n dájú pé kò ní tìjú kò tìjú ọlọ́run. àlejò kan wọ ọ bọ̀ wálé wọ́n ti sàlámù alaykum sàlámù alaykum ṣé síngíláàtì rẹ̀ ló gbé lọ pàdé rẹ̀ ọdájú pé òní gbé lọ pàdé rẹ̀ bá nàmínà ti sọ pé ìdálẹ́mú tẹ̀ sáhì ọ̀nà máa ní àmàṣe ọ̀nà bọ́ọ̀ bá ti ní tìjú tó bá wọ̀ ọ́ ni o ti. èèyàn fẹ́ rajà lọ́wọ́ ẹnìkan ó wá sọ fún yẹn pé ọjà ẹ díẹ̀ ló kún lẹ pé ó máa fún sílẹ̀ ó máa lọ ra ọjà sí látàrí pé kí èèyàn lọ ra àbúrò mi fẹ́ fún ó sílẹ̀ ó fún èèyàn ní ààbò àti èèyàn wà padà débẹ̀ wá sọ pé ọjà tí ó ń ra epo ti owó yẹn ti lé sí ti tẹ́lẹ̀ yóò fi owó sí owó ọjà tẹ́lẹ̀. ṣé ọjà kí ẹ. àkọ́kọ́ kọ̀tọ́ kọ̀tọ́ lálẹ́ òfin ọ̀nà nínú kó ti sanwó lẹ̀ bóyá kí gbogbo ọjà yẹn lọ́padà wá gbà kẹ́ ẹ dágbà sí. a ti ṣàlàyé irú eléyìí lánàá lọ́jà kú wípé tó bá dágbà sí nígbà bẹ́ẹ̀ ni pé kígbà yẹn kó pẹ́ tó afẹ́kọ́ pé dúdú mẹ́ẹ̀ẹ́dógún torí pé láàrin ijó mẹ́ẹ̀ẹ́dógún owó ọjà ọjọ́ owó ọjà ó sì yí padà. nítorí oníjọ́ pé dúdú mẹ́ẹ̀ẹ́dógún ìníkọ́jẹ́ pé báyà wọ́n rà ń lẹ̀ yìí Ìbàdàn ló ti lọ gbà ọ wá lọ gbà lọ́la àbí lọ́tùnla. tó àmọ́ sanwó kalẹ̀ wọ́n fún ọ lápá kan rẹ̀ apá kan wò fún ọ nítorí dájú ni wípé laqad ba'a laka ma la yamlik yọ ọ̀tá tí ò ní fún ọ àná mi ti ti kọ̀ fún ọ láti ta ọjà táàní ọjà tó ò ní lórí àtẹ ànábì lọ gbọ́dọ̀ ta pẹ̀lú ìjẹbù ti jẹ ìbéèrè tí wọn wá fẹẹ ṣe ni pé ẹ ó ti gbàdájì ó ti ti sanwó fún nígbà tó wá dé ó tún wá lówó ọjà yẹn ó ti yí padà lẹ́mọ̀ pa burú tànàbì ń fẹ́ kẹ́ sọ́ra fún náà ló ti sọ àti bó ti bó ti tẹ̀lẹ̀ torí pé ìwọ kọ́ lọ lọ́jà tẹ́lẹ̀ náà ọ̀sẹ̀sẹ̀ lọ fún ẹ olówó rà ní. tó di eléyìí báyìí wọn ò lè rajà rárá náà. wọ́n lọ bá ìmáàmù kan ní mọ́sídìí tẹ̀ wọ́n á ń sọ̀rọ̀ títí wọ́n fi pè sọ́lá ọ̀sọ̀rọ̀ alẹ̀ tí wọ́n fi kọ̀ọ̀sọ̀ eléyàn máa máa tọ́ tẹ̀lẹ̀ ní wọ́n sọ̀rọ̀ alẹ̀ tí wọ́n fi pè sọ́lá àtọ́wálẹ̀sẹ̀ wàá rántí ní ìsèpàdé ti kan wà bí tá a bá pè sọ láti báyà bí kakẹ́ wọn má dàrú ọ̀gbọ́dọ̀ jáde àbí òye ọ ó ń bọ̀nà àwọn jàmá rẹ kíkẹ́ nìkan síwájú wọn. Ada ọ̀gá òṣèlú bàbá mi gbọ́dọ̀ tẹ̀lé ìpínlẹ̀ ìwé àlọ́ àjùbárò àǹgbọ́. Bàbá wa kìlọ̀ Kalau wá jáde jẹ̀ pé bọ́dà pé àjùbárò lẹ̀ ń gbọ́ àǹgbọ́ tẹ̀ ń gbọ́ àgbára pé àjùbárò ló ń gbé. Wọ́n fẹ́ bẹ̀rẹ̀ ṣé àtúnwò àtúnyàgbọ́ àkọ́kọ́ ẹ ti bí léèrè omi ẹ sọ pé ẹkẹ ẹkẹ ló ń sọ ẹ bọ ìtìyín nù. ẹ lórí pé lórí pé akbọ akbọ ẹ wí náà. akbọ akbọ akbọ tó báyìí bẹ́ẹ̀ láti máa wí àwọn tó máa ń sọ pé akbọ. Allahu Akbar àwọn tọ́kì àwọn tọ́kì àwọn Turkiya torí àwọn sọ pé àwọn gbèdè lárúbájú lárúbá gan lọ ẹgbọ́rọ̀ mẹ́ sọ èdè Turkiya Turkiya ó yàtọ̀ sí èdè lárúbá wa káàpù kò sí léde fún wa fún ọdún achi achi fún ọdún achi bọ kò kápọ̀ àná àti sèǹtì wọn gbẹ́ni tèèsì lárúbá ló wí ṣé ẹ̀tọ́ bá gbẹ́ni tèèsì Turkiya ló wí tòtòrí dúkìá gan lè má àmọ́ wọn àmọ́ wọn dúkìá náà tó pọ̀ tó wí dáadáa tòkù sí excuse mbẹ yẹn akpọ Allahu akpọ ọjọ òṣìṣẹ́ bá ti máa wí. Tí a bá tí ènìyàn bá bá ẹ̀wọ̀n pẹ̀lú ìbámu pọ̀, ó wọ́n bá kò bá sọ̀rọ̀ kò bá àkàtàkì sọ̀rọ̀ yẹn wọ́n ti kú níbi òkú ẹ̀kú láàkà. fóun tó dé. fóun tó dé. tó àgbẹ̀yẹ̀ wọn ni wípé òun bá jọ mọ́ òun kò bá sọ̀lá yẹn. tó pàbíkálí ó túmọ̀ sí pé tí irú mọ́ǹbẹ̀ tó bá dáhùn bàjẹ́ tó òun tún bàjẹ́ tó máa òun máa òun sọ̀ bàjẹ́ máa tó òun padà tàbí bóyá pé. kọ̀ọ̀lì ni. ẹ̀ àti kọ̀ọ̀lì bákan náà àbúlé àti bá méjì wọn àbí pé wọn máa ṣe ẹlẹ́kẹ̀jì ni wípé ó tún máa wò pé àwọn tó máa sùn yẹn wọ́n máa ní ẹgbẹ́ òṣù láti máa bá a lọ. ó tún máa pé sọlá yẹn ní sìn tó ń bá a fi tán ó máa lẹ́jọ́ ní pé iṣẹ́ ọ̀la òun ní ìjọba ládàá àgbọ̀mọ́ ọ̀pọ̀ báwọn báwọn yẹn wọ́n fẹ́ tó bá a ṣe. àlọ́kùnlé hàl sẹni tó bá bá sọlẹ́ àlẹ́yìn máa lẹ́yìn ìgbà tí ìmáàmù ti parí sọlẹ́ ìmọ̀ báràkà ti parí tó onítìyẹ bá jẹ máa ṣùgbọ́n kọ̀ bá sọlẹ́ àlẹ́ tukpa nabi sallallahu alaihi wasallam tukpa من adraka rak'atan min as-salati faqad adraka as-salah tuba baraka kan nínú sọlá ọlọba sọlá àmọ́ tó o bá ti bá tó rákà kan o bá sọlá wọn náà ò sì mọ́fo orí kọ bá jama ṣùgbọ́n jama tó bá yẹn kò ní kọ́ fi eléyìí lẹ̀ lọ́jọ́ yẹn àwọn míì tí wọ́n bá fẹ́ kí jama mi torí pé kọ́ bá sọ láti kọ́ bá jama lásán lọ ìdí inú tó fi jẹ́ pé màmú bá ti sálámà tó fi sáwọn sáwọn kan sì kọ́mà wọ́n gángan fúnra ara rẹ̀ gan ó lè ti kó mẹ́rin kọ́ lọ tún bá àwọn jàmá mi kó pa àwọn mi fi ẹja kílé sọ láti fún wa náà jàmá ilé ìjẹun tó ṣe jẹ́ mi. tí ìmáàmù bá wá jẹ́ ikú jẹ gbèsè ọ̀daràn ọ̀bìlẹ̀ àbí èmi ò sì bára kàkàkà ọ̀gbọ́dọ̀ bá ṣe o ọ̀gbọ́dọ̀ bá ṣe ń gbà tí ń ṣe oṣù torí pé ìwọ ò wà nípò tó tó fi lè jẹ́ pé ìwọ náà sanwó ọ̀ràn yẹn nítorí lè mú ọ sanwó ọ̀ràn yẹn ni kọjá pé ìwọ náà bá rákà kan tó o sì bá tó rákà kan torí ẹ̀ kọ̀bílì rẹ̀ ọ̀kan bàdí rẹ̀ náà kọ́. àyìnbá tí ìmáàmù bá ń ṣe kọ̀bílì lọ́wọ́ eléyìí ni béèrè kọ̀bílì kótó sálámà yìí wo sì bá tó rákà kan àsìkò tí ìmáàmù bá ń ṣe kọ̀pìlì òní ṣe kankan ó jókòó ọ̀gbọ́n yé wa wàá jókòó fún àtọ́wá parí kọ̀pìlì rẹ̀ tó bá tàtáyà náà ó ti tàtáyà ó ti ṣe kọ̀pìlì ọwá sálámà fún àtọ́wá sálámà ni wọ́n wàá dìde ọgbọ́dọ̀ tẹ̀lé o àìmọ iye táwọn yẹn ti tẹ̀lé òní tó túmọ̀ sí kọ́lọ̀ sànù wa tí ẹ̀ máa lọ sí ìpínlẹ̀ ọ̀hún lọ sí àbálẹ̀ ìpínlẹ̀ kọ́ńtì rẹ̀ lórí bí àwọn àtọ́nà máa ń lẹ́yìn bàbá ẹ̀ pé ṣé kó tó ìdọ̀rọ̀ bá ti ṣe lọ. dáadáa dáadáa àmì ìjọ mo mú wa mo tún mú sọláàtì ìṣá ìwà mo kí rákà méjì magrib rákà mẹ́ta ẹ ti ti mọ̀ pé ẹni tí ó ṣe jẹ́mú kò ní dúró ṣe zikir lẹ́yìn mọ́gírì kó tó di pé ó ṣe kọ́ ọmọ fún ìṣà irú zikir wo ni màá wà sí irú zikir tẹ̀yìn mọ́gírì ni àbí irú zikir tẹ̀yìn ìṣà àbí méjèèjì eléyìí ló ní tuma àmọ́ ò ṣe tó ká sọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹni tí irú rẹ bá tẹ̀lẹ̀ sí pé díkìrì tó wà lẹ́yìn sọ̀láàtì Maghrib ọ̀pọ̀ ju èyí tó wà lẹ́yìn sọ̀láàtì Ìṣà torí ẹ̀ ìbáàdà máa wọnú ìbáàdà ìbáàdà máa wọnú ìbáàdà àdìkárù ẹ̀yìn sọ̀láàtì Maghrib àti àdìkárù ẹ̀yìn sọ̀láàtì Ìṣà wọn wọnú ara wọn tó bá jẹ́ pé sọ̀láàtì àdúhùr àti àṣírí ni tó bá ti ṣe díkìrì rú tẹ̀yìn dúhùr àbí tẹ̀yìn àṣírí ó fún méjèèjì ṣùgbọ́n ní ìsìn magrib àti ìṣá síkìrì tẹ̀yìn magrib ọ̀pọ̀ ju ti tẹ̀yìn ìṣá lọ wá wá ti tẹ̀yìn magrib ní ìsìn torí pé òun ó ti túmọ̀ sí pé ó ti tẹ̀yìn magrib ó tún ti tẹ̀yìn ìṣá àmọ́ tó wá ti tẹ̀yìn ìṣá yìí lásán kò tó. Thank you a ti ṣàlàyé rẹ̀ níbi kó ti sú wa kò tẹ́lẹ̀ kejì ìbí ìwọ̀n rúgbẹ́ iná mọ̀ pa ti ṣàlàyé rẹ̀ níbi kó ti sú wa ẹ̀hẹ́ ńlá kó sọ́sọ́sọ́sọ́ títí lọ́jà àgbo kí á lè fi mọ káfí máa jó. àjọ abẹ́gẹ́ wa ṣàlàyé orí ìṣe èèyàn mẹ́rin láti pé aṣọ tí wọ́n lè fi obìnrin lọ́pọ̀ oríṣi èèyàn mẹ́rin wá. ta ló sọ fún yín báwọn. <laughs> ó túmọ̀ sí pé mi ti sọ bẹ́ẹ̀. <laughs> ìwọ̀n á ṣàlàyé wọn àbíbo ni wọ́n ti kà. àwọn ọmọ oríṣi èèyàn mẹ́rin la. láàmà ni pé tí bàbá ọmọ tí ò bá fọmọ lọ́kọ ẹni tí bàbá ọmọ ti fa ọ̀rọ̀ ọmọ rẹ̀ lé lọ́wọ́ ó kó fi lọ́kọ àbí èèyàn mẹ́rin Rárá o, rárá o, rárá. Àbí kí wọ́n máa ṣe lọ́pọ̀lọpọ̀. Rárá o. Ó túmọ̀ sí wípé látàrí àlọ́ àlátà ń sè látàrí àlọ́ àlátà ń sè wọ́n gbé wa dìde ẹsẹ kí wọn pè wá wọn pè wá dìde níjọ gbẹndà òkè àmọ́ ọrọ mọhàjẹlì ọrọ ìmàlẹ òkun fèsì wa mọhàjẹlì àwọn oríkì àlùwàlà wa náà ìmàlẹ òkun bẹ́ẹ̀ ọlọmọdélé wọ wa. sọ eléyìí ọsẹlẹ táwọn ti ń sàlùwàlà ilẹ̀ ayé kò sí fáwọn kàkà ọkùnfà. so Abu Hurairah ló wá sàfikún ní parí adídàgbẹ́ pẹ̀lú ẹni tó bá lè ṣe àlékún mọ́lẹ̀ díẹ̀ ọkọ yà sí wọ́n sọ pé tábù rírà máa ń fọ ẹsẹ̀ yóò fọ́ dójúkùn pẹ̀lú èyàn sọ̀rọ̀ ànábì sọ̀rọ̀ bá rẹ̀ sọ ṣùgbọ́n tó túmọ̀ sí ni pé gbogbo ẹjọ́ bá ti sàlù àlá yóò dẹ́bẹ̀ ẹjọ́ gbé da òkè àmọ́ ṣùgbọ́n yìí mọ̀ pé tí wọ́n bá ní bọ́jú tí wọ́n bá ní parí kò sí bó ṣe bọ́jú tó ní ní papá kan nínú ojú àbí bẹ́ẹ̀ kọ́ ni fọ ẹsẹ̀ títí dé kókósẹ̀ méjèèjì kò sí bó ṣe fọsẹ̀ títí dé kókósẹ̀ méjèèjì tó ní máa fọ lọ sọ́nà ojúgun fọ apá títí dé títí dé ìgúnpá méjèèjì kò sí bó ṣe fọ apá dé ìgúnpá méjèèjì tó ní fọ ọ̀nà òkè ìgúnpá máa tó gbogbo eléyìí la ti mà ṣùgbọ́n kò wá túmọ̀ sí kó wá sí pọ́ pósìlì màá sì gbé déjìká eléyìí jẹ́ òsì olùdíje ìjọ ìpè tí àwọn bá ṣe sọ̀lá. pé táwọn obìnrin bá ṣe sọ̀lá ní jama lára wọn tó bá ṣe ìmáàmù fún ọ kò bó ẹsẹ̀ tẹ́sán ìdájọ́ sọ̀lá. ẹ̀rọ̀gbẹ̀ nídìí kó òun gbogbo obìnrin tó bá ń ṣe sọ̀lá ó gbọ́dọ̀ bó ẹsẹ̀ rẹ̀. ṣùgbọ́n bó wá jẹ́ pé béèrè tá ń ṣe ni pé tó bá yẹ pé sọ̀lá tọ̀ lálàáfíà tí sọ̀lá tì ìmáàmù bá dàrú kó ní tàwọn máa mú o ti kó bẹ́yìn náà ó ti kú bẹ́ẹ̀ síbi obìnrin tó obìnrin ní bẹ́ẹ̀ ni kódà tó bá pé obìnrin ṣe sọ láti wájú ọkọ rẹ̀ ó gbọ́dọ̀ tó bu ẹsẹ̀ rẹ̀ eléyìí jẹ́ lórí ẹ̀ tó bá yẹ kó ìmáàmù ti kọ̀bìlì rákà kan lè mí bá ìgbà wo lèmi ó ti kọ̀bìlì tèmi rákà kan mọ bá ìmáàmù ṣe bàdí ìgbà wo ni màá ṣe bàdí tèmi èmi náà ṣe nígbà tí mo ti bá tó rákà kan ọ̀rọ̀ oríṣi méjì lọ wà tó o bá fẹ́ o lè bá ṣe kọ̀bìlì. ẹni tó bá rákà dáràn ẹni ah. so ìmáàmù ò dáràn wọ́n gbà tó ń bá sọ láti rẹ̀ lọ́lọ́dáràn ìdájọ́ rẹ̀ ti dájú ẹni tí ń dásọ̀ láti sí. tòǹgbà tí ìmáàmù ti sálámà ti ẹ̀yẹn ìdájọ́ ọ̀jẹ́ ti ti tẹni tó ń dásọ̀ láti sí láti bẹ̀rẹ̀. torí ẹ̀ tó bá kọ̀ bí lọ́jẹ́ gbèsè wá sí tó bá dé bàjẹ́ ni wá sí. àmọ́ tó bá sọ pé ìmáàmù jẹ gbèsè kọ̀bìlì àsìkò tí wọn wá ń saraka mẹ́ta tó kù wọn náà jẹ gbèsè bàjẹ́ o ti bá ìmáàmù ti kọ̀bìlì kí wọ́n tó jẹ gbèsè bàdí ṣé kọ̀bìlì bàdí ó lè wà nù sọ láti kan bẹ́ẹ̀ ni tó bá tẹ̀lẹ̀ báyìí tó bá yẹ pé wọ́n ti bá ṣe kọ̀bìlì tẹ́lẹ̀ sàmú tó bá kọ dá kọ̀bìlì rẹ dúró ìparí sọ̀lá tí kọ̀bìlì bá kọlu bàdí kí ni méjèèjì ọ̀jẹ̀ kọ̀bìlì. rárá o rárá o ìwẹ̀ ti rí ìdọ́yàtọ̀ sí ìwẹ̀ jùmọ̀ à ó ní sẹ́yà lè fi ìwẹ̀ tá a wẹ̀ fún rí tá a lè fi lọ sí júmọ́à rárá o rárá o sẹ́mi pé wẹ̀ ti wẹ̀ rí ìdìgbà ọláwẹ̀ lẹ́yìn ìgbà tí àbájáde bá ti yọ tòun á ní tá a lè gbé lọ sí júmọ́à sẹ́mi pé máa máa lè sọ pé tó o bá wẹ̀wẹ̀ júmọ́à ọ̀gbọ́dọ̀ ya bò míì tó o bá ti wẹ̀ sáyẹ́rì àjùmọ̀ náà kódà tó o bá jẹun ó tuntun wẹ̀ wẹ̀ tó a máa sọ yìí pé inṣàlá inṣàlá tó bá wọ ìwé júmọ̀ lẹ́yìn ìgbà tá àlùfáàjà rí ti yọ à ń bẹ lọ́n kókó má burú tó wàhálẹ̀ yìí ọwọ́ àdáníyà ìwé ìwé ìdí àti júmọ̀ àlọ́ ń wẹ̀ ọ̀ wá ní ìwé ti ìdí yẹn àfi lẹ́yìn ìgbà tí àlùfáàjà rí báyọ̀ tó o bá wẹ̀ ká àlùfáàjà rí tó yọ kò ní wúlò kò sí ní wúlò fún ìdí náà torí pé ìwé yóò mú أشهد أن لا إله إلا أنت